Koikimedia bring the work closer to your doorstep a wà ní Ọ̀yọ́ state Ìbàdàn ní àdúgbò tí wọ́n ń pè ní ṣáṣá ẹ mo ní àwọn bàbá wa ń bí bàbá ń jẹ́ lè sọ orúkọ yín fún wa. orúkọ mi ni Abdulkarim Yanda. Mr Abdulkarim Yanda ń jẹ́ lè sọ ohun tó ṣẹlẹ̀ bíbá pàtó fún wa. Haúsá Haúsá ló pa Yorùbá lánàá ó pa Yorùbá lánàá nílẹ̀ ayọ̀ ti ṣẹlẹ̀ ni ẹ Haúsá pa Yorùbá lánàá nílẹ̀ ayọ̀ ti ṣẹlẹ̀ gbogbo Haúsá nǹkan pa kan pa yẹn kiri ọ̀dẹ̀ ń sọ sọ́ọ̀bù kódà ṣọ́ọ̀bù mi gan ó ti jóná báyìí ṣọ́ọ̀bù mi ti jóná ti mi orí kankan mú gbogbo nǹkan ti bàjẹ́ báyìí. kí lẹ fẹ́ kí àwọn ọmọ Yorùbá lápapọ̀ ṣe. A kán ràn án lọ́wọ́ ni o kíyà yóò má jẹ́ àgbẹ̀ o kán ràn án lọ́wọ́ ni o kíyà yóò má jẹ́ àgbẹ̀ o àwọn sá ti ń wọnú wa ń gún wa gàràgàràgàràgàrà ni o à ń pa Yorùbá o. mo dúpẹ́ lọ́wọ́ yín gan. kéjì ṣe ṣọ́ọ̀bù mi nìkan náà sun mẹ́ni ṣọ́ọ̀bù náà ti sun báyìí mẹ́ni mẹ́ni ṣọ́ọ̀bù náà ti sun báyìí. ẹ ṣe gan ni. àwọn èèyàn ti sọ́ọ̀tì báyìí o. Koiki Media bring the work closer to your doorstep. Ṣáṣá la wà báyìí ní Ìbàdàn. Oníròyìn ni mí. Oníròyìn ni mí sà. Ní Ṣáṣá, ibi la wà ní Ṣáṣá níbi tí àwọn Hausa tí wọ́n ti ń bá àwọn Yorùbá wa jà Koiki Media bringing the work closer to your doorstep. Ẹ má bínú pé a pa broadcast lẹ́ẹ̀kan. Um, ohun ni òye ohun àmọ́ gbogbo ẹ̀ náà ni a ti sọ pátápátá báyìí bẹ́ẹ̀ ni àwọn ọlọ́pàá náà ti wà bíbá wọ́n ní àwọn haúsá ló ń yìnbọn yẹn o gbogbo bí ẹ ti ń gbọ́ ẹ̀yin tẹ́ bá wo broadcast ẹ máa ṣe ẹ̀ Matthew ẹ̀yin tẹ́ bá wo broadcast ẹ máa ṣe ẹ̀ Koiki Media bring the work closer to your doorstep wọ́n ti sun oríṣiríṣi ilé iná ní bíbá ní àárọ̀ yìí kò dẹ̀ kó jẹ́ bẹ́ẹ̀ ní inú ìlú wa. I am live already. kò yẹ kó rí bẹ́ẹ̀ nínú ìlú wa. bẹ́ẹ̀ni thank you very much thank you for watching. ṣáṣá ni a wà báyìí ibi tí àwọn haúsá tí wọ́n ti ń bá àwọn ọmọ yorùbá wa tí wọ́n ti ń bá wọn jà. Hmm, àwọn sójà náà wà níbí báyìí ẹni wọ́n pa àwọn èèyàn kẹ̀ àwọn Yorùbá wa gẹ́gẹ́ bí ẹ ti ń gbọ́ wọ́n ní wọ́n ti pa àwọn pé wọ́n ti pa àwọn Yorùbá wa gan wọ́n ti kú ilé. ẹ fi láti sọ̀rọ̀ bẹ́ẹ̀ má take face ọ̀ ẹ fi láti sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. ẹ má sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ kí ni orúkọ yín bàbá wa. Oyètúndé ló ń sọ̀rọ̀ ǹjẹ́ ẹ lè sọ pàtó tí ó ṣẹlẹ̀ níbí báyìí ní àárọ̀ yìí. ṣe rí àwọn haúsá yẹn àti aláàrán ti bẹ̀rẹ̀ náà ti bẹ̀rẹ̀ sí ń pa àwọn èèyàn wa náà ti bẹ̀rẹ̀ sí ń lé wọn kúrò nílé. ètò sọ yẹn kẹ sọ fún wọn wọn kọ padà náà ẹ sọ fún ẹ tó kó yé wọn. náà yá yá wa sọ fún wọn. ẹ sọ kó yé wọn. wà á sọ fún wọn. mi mi fẹ́ kí fèsì yín jáde. wà á sọ̀rọ̀. ẹ sọ̀rọ̀ báyìí. mo ń gbọ́ yín sà. ní ilé wa bá wa gẹ́gẹ́ bí ilẹ̀ Odùduwà káwọn kan lẹ́yìn àwọn alátàáyé wa kẹ́lẹ́ àfẹ́ máa máa ṣí ìtura lánàá ní tó kọ́sùwọ́ yìí gangan nìyẹn o ààrẹ Haúsá kan ó ń gbé tòmátò lọ ó tẹ̀ da tòmátò yẹn nù ó wá kó tòmátò yẹn kò kó tán ìyá yẹn sọ ní yàtọ̀ pé wáyé tó kó tòmátò yìí tán ìyókù máa hùn lẹ́lẹ̀ ó fẹ́ máa na Haúsá yìí fẹ́ máa na gé olóyún yẹn ẹ̀gbọ́n kan wá dé pa ah, wáyé tí ó máa na olóyún bó ṣe ti ẹ̀gbọ́n yẹn nìyẹn ẹ̀gbọ́n yẹn ti kú wáyé o. ó ti ẹ̀gbọ́n yẹn ẹ̀gbọ́n yẹn ó gbà ní nǹkan ọ̀rọ̀ ẹgbẹ́ sá kùsà èyí tó kọ̀sọ̀ àgọ́ nìyẹn o ó gbọ́ mọ̀ ìbáyìí ní nǹkan tẹ̀ kú wa ni. ǹjẹ́ ń gbọ́ gbogbo tí àwọn èèyàn ti kú tó ti pọ̀ ẹ ó gbọ́ bá ṣe súnlé. tó ń ṣẹlẹ̀ nínú ọjà wa ń báyìí nídìí òfìsí ní ti ṣáṣá area tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn haúsá wọ́n ń dààmú yorùbá too much wọ́n ti ń cheat wa níbí báyìí wọ́n ti ń cheat wa kí ló ṣẹlẹ̀ ní pé wọ́n á máa súnlé tí wàhálà bá ti ṣẹlẹ̀ wọ́n á máa súnlé wọ́n á máa sún gbogbo ẹ̀ wọ́n á máa súnlé wọ́n á máa sún gbogbo ẹ̀ wọ́n á máa sún gbogbo ẹ̀ ṣé ní ilẹ̀ Yorùbá eh, lọ ti ń sún lọ ti ń sún gbọ́n fámìlì wa wà ń bí ìyàwó wà ń bí ọmọ wà ń bí báyìí. mo fẹ́ béèrè ǹjẹ́ òní ni irú nǹkan báyìí ti bẹ̀rẹ̀ àbí kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ nínú ọjà yìí ní gbogbo àdúgbò wa yìí kò ṣẹ̀ máa ṣẹlẹ̀ tọ́wọ́n máa pa Yorùbá kò ń ṣẹlẹ̀ kìíní kò ń ṣẹlẹ̀ kejì kò ń ṣẹlẹ̀ kẹta kí nǹkan kékeré má ti ṣẹlẹ̀ Yorùbá ò ní àṣẹ kankan kò ní nǹkan kan láti sọ nínú ìlú wọn mọ́ nínú ìlú wọn mọ́ hmm. tó jẹ́ pé Haúsá ló wá ń pàṣẹ fún wa nínú ìlú wa ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tó yẹ kó rí bẹ́ẹ̀. èèyàn kan béèrè ní bíbá wípé ṣé àwọn haúsá ni àbáwọn fúlàní. àwọn haúsá haúsá haúsá nìjẹ́ haúsá nìjẹ́ gbogbo wọn ti papọ̀ kò sí yóò bá kan láàrin wọn báyẹn kò sí yóò bá kankan nínú ọjọ́. ṣé àwọn ilé tó wà bẹ́ẹ̀ ṣé. haúsá ló ń sun gbogbo ẹ̀ ilé yorùbá ló ń sun. ilé yorùbá sì ni haúsá ló ń sun gbogbo ẹ̀. ẹbí ẹ ti ṣe rí àwọn eruku tó ń jáde. ilé yorùbá ló ń sun o gbogbo èmi ẹ lè lọ sí gbogbo àárín yẹn gbogbo àárín yẹn. ilé yorùbá ló ń sun kò sí yorùbá kankan tó tó bẹ́ẹ̀ lọ́sọ̀. wọ́n ní komisanna polisi náà wà ní àgbà bí ẹ ti ṣe rí i wọ́n ti sun àwọn ọ̀kadà ènìyàn náà bíbá bí ẹ ti ṣe rí i pé àdúgbò gbogbo àdúgbò ló ti dàrú. wọ́n ti lọ ọ́dà àwọn èèyàn wá láti ta o. ìyẹn àwọn haúsá. bẹ́ẹ̀ni. wọ́n ní àwọn haúsá ti lọ. wọ́n ní àwọn haúsá wọ́n ti lọ pe àwọn ẹgbẹ́ wọn wá láti wá bá àwọn ọmọ yorùbá jà eléyìí ni láti fi hàn wípé eléyìí kì í ṣe wọ́n ti lọ ọ́dà àwọn èèyàn wá. káàkiri wọ́n ti wọlé sínú ọjà wọ́n náà máa sun gbogbo ṣáṣákílẹ̀ tó mọ ni. gẹ́gẹ́ bí ẹ ti ń gbọ́ àwọn èèyàn wa wọ́n ní àwọn haúsá ti lọ pe àwọn ẹgbẹ́ wọn wá láti sun ilé ní gbogbo ibi ìbàyí tí ẹ ti rí pé ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ lásán àwọn ènìyàn yìí wọ́n fẹ́ bá wa jà wọ́n fẹ́ pin wá lẹ́mìí nínú ìlú wa tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ once again Koiki Media bring the work closer to your doorstep ǹjẹ́ ti gbọ́n tó sọ báyẹn èèyàn kan ní twenty twenty three kò sí bò èèyàn èèyàn kan ní pé ṣẹ́ẹ̀sì ní kọ́wé tí wọ́n tó ń ṣẹlẹ̀. gbogbo àwọn tó wá síbi yìí báwọn kẹrù fún àwọn anybody ni wọ́n ti ń jọ lọ́wọ́ ti ń jọ ogun ẹ̀ wọ́n ti ń jọ gbogbo olówó ń jọ gbogbo àwọn ọ̀sẹ̀ yẹn kan rárá ṣẹ́ẹ̀sì yẹ kó rí bẹ́ẹ̀ akẹ̀ǹgbẹ́ nù ìlú akẹ̀ǹgbẹ́ ni wọ́n ti fẹ́ parawọ́ nù ọjà kò sí bá fẹ́ ṣe gbogbo ìgbà asáfẹ́mi ara wa ni. ìtẹ́ sọ mi ni pé wọ́n ti pa àwọn ọmọ Yorùbá gan-an. gbogbo wọn ti pọ̀ nù ọjà tí wọ́n ti ń jà gidi nù ọjà ní ìsọ̀rọ̀ ilé ìwọ̀n kẹ́yẹ ṣe rí i pé gbogbo ẹ̀ àríyànrí owó tún sun gbogbo lè lọ so kò sí security kankan nù lù yìí o ah. kí wọ́n gbà wá o kí ìjọba ó gbà wá o. ẹ kí ló ṣe màmá ìdí wọn sunkún. Ah, wọ́n ti jó ṣọ́ọ̀bù ẹ̀ náà ibi tí ti ń jẹ wọ́n ti jó. ẹ ti rí màmá wa tó ń sunkún yìí wọ́n ti jó ṣọ́ọ̀bù wọn. ti jó ṣọ́ọ̀bù ẹ̀. tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ẹ ti rí gbogbo ẹ̀ bí èrò ṣe pọ̀ kedere. once again Koiki Media bring the world closer to your doorstep. inú ọjà kẹ́kọ̀ọ́ ṣé wọ̀ mọ́ àwọn Yorùbá wa ní inú ọjà ò ṣe é wọ̀ àsìkò àsìkò tó yẹ kí àwọn ọmọ Yorùbá ká dìde ẹ̀tọ́ wa ni láti jà fún ẹ̀tọ́ wa ẹ jẹ́ kí a dìde ẹ bí wọ́n ṣe ń sun àwọn ilé àwọn èèyàn wa nínú ilẹ̀ wa tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ẹ inú ilé. Hausa máa ráre ni o ǹjẹ́ ẹ lè fún wa ní chance àti báwọn tó wà ń bẹ̀rẹ̀ já súnmọ́ bẹ̀ yẹn. yẹn ti ṣe rí. gbogbo ibi báyìí ni wọ́n ti sun ní iná ẹ̀rí tí eruku pọ̀ káàkiri èèyàn kan ní pé ibo ni àwọn OPC wà. Hmm àti àgbẹ̀kọ̀yà. yọ yẹ kámẹ́rà ẹ rí yìí wọ́n ti sun gbogbo àdúgbò káàkiri àdúgbò ṣáṣá ni a wà ń bíbà ní Ìbàdàn Koiki Media bring the world closer to your doorstep bẹ́ẹ̀ ni Ọ̀yọ́ state fún ẹ̀yin tí ẹ̀ ń wò wá lókè òkun Ọ̀yọ́ state Ìbàdàn ní ṣáṣá wà ọjà ṣáṣá ọjà tí wọ́n ti ń ta àwọn nǹkan èlò ọjà tí ó gbajúmọ̀ ní Ọ̀yọ́ state ní ibí báyìí bí ẹ ti ṣe rí i wọ́n ti sọ àwọn èèyàn bí ẹni tí ò ní ilé lórí mọ́ gẹ́gẹ́ bí irú ìjà tó ṣẹlẹ̀ ní ọjọ́ kìíní àná ní àmọ́ eléyìí náà ó jù bẹ́ẹ̀ lọ torí àwọn èèyàn tí wọ́n kọ pé wọ́n ti pa ní ibí báyìí lónìí kì í ṣe kékeré ẹ̀ ń rí gbogbo ẹ̀ báyẹn tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ kété mi gan mo nídìí ẹ̀. ẹ rí i pé àwọn ènìyàn yìí ti. ẹ fi lógo gbé fún wọn. ẹ ti rí i pé kì í ṣe ṣeré-ṣeré rárá. òun náà ni ẹ̀ ń rí yìí. wonderful people. Don't forget you're watching live. Of late sir Chukwemeka Odumegu Ojuku, Bonka. As you can see, the whole place is calm at the situation, though we are having some some uh, Nigerian police force around. They've been here since yesterday night. Uh, uh, watching and observing though our security men are also on ground. There's no issues for now. We are waiting patiently for the arrival of our pa uh, beloved parents. Late Chief, late Eze Israel Okwukanu and Lolo Ugueze Sali Meme Kanu. We are waiting for their arrival. Yes. Yes, our people are still arriving. Some are still on their way. And the one is taking beer to have a celebration. Nana Hamadike must give us Biafra. This is not the 20, this is the 2020. By end of February, whether they like it or not. The yes. zoo must die. As you can hear them. Oh. After burying our mother, the resurrection of Biafra must come. Okay, Mazi, Mazi, good day. Good day, sir. Yes, sir. Mazi, please tell us your name. I can see you've been longing to talk to uh, to talk to your people here. They are watching you from all nooks all and over the world. Yeah. And uh, I must. My name is uh, Mazi Chukwu Emeka Obodo, Commander. Uh, indigenous people of Biafra under Mazi Ohamadike, the only man God has given us to restoration of Biafra. This is the only young man God produced to remove us from the bondage of Hausa Fulani and the Ohalese autonomy. The Ohalese autonomy, those who are mis- need their family, we need our Biafra. We can never have patience again. Biafra restoration must come because I want to have my 16 children and I have seven. Mazi, right please, what do you have to say to this family, the family of IPOB and the family of Mazi Namdekano? Uh, my contribution for my family, because Mazi Namdekano family, her mother is my mother, and his father is my father. A man young who produced a wise man who want to liberate us from the bondage is of equal our father. So we must pay the respect. What we are my advice to our Hamadike is take patience and God send our mother to produce him because of the suffering of Biafra 1960 to 1970 and that's the reason God produced him he must continue encourage himself with his grace of God and nothing will happen to him. As do you believe that Biafra, like you said, 2020? What is your your view for this 2020? What do you expect from this Tukwuka Biafra this 2020? After bury uh, my mother, which is our Hamadike mother, what are the next follow-up? The Biafra restoration. Yes. Because our men are tired and uh, they are killing us like a fowl. And we cannot continue with any of my brother, neither even the one that born today. I don't want to miss any Negro children in the Biafra What do you have to tell our people that we are not opportune to be here today? Like those that are hailing you from South Africa, so those that are hailing from Los Angeles, some are in Israel now, some are hailing from different parts of Biafra land. They are not happy that they are not here today, but based on circumstances, they couldn't meet up. Now they are watching you. What do you have to say to them? I'm encouraging South Africa that uh, if you go to whatsapp or facebook another other opramania i'm also encouraging south africa to join ipob if you call yourself nigeria sorry is your name israel the same thing the uh, most of our people all over the world india should wake up and join this our struggle all over the world they counter all the fraud and the population of our, all this our Islamic. Ah, thank you, thank you, thank you. God bless you. So may God bless all Biafra all over the world. Yes. Just say hi to our people. Some are from, some are hailing you from Indonesia. Some are from India, Switzerland. They are all hailing you. So what do you have to say to them in a short? Uh, I thank you very much. I thank everybody all over Indonesia, Malaysia, Qatar, Cuba, everywhere. Our people are they are all over the whole world. I still thank them. I still tell them that despite that, the fact that they are not here today, we are still representing. We are here for a remarkable day. We thank you, everybody. Keep on keeping on. I call it our deputy leader. Thank you very much. Thank you. Yeah, yeah. Ma, just say hi to your Hello, people. Hello, dear friends. So much Chineke. Uh, my name is Odu Chenabo, and I'm here to make sure that I witness all good things that is happening here. I thank God things is happening normally, and everybody is very, very happy. So I see how them all here Biafra. Thank you, man. Thank you. Thank you. Thank you. ya bụ alaeze alaeze Chineke nyere ụwa Maazị Goodday Mazi, good day, sir. Mazi, please tell us your name and where you're coming from. I'm coming from Enugu State. Okay. Yes, I'm from Umuagwin, Ojiloba local government. Okay. Right. Maazị, so how do you feel today? Uh, I'm feeling very fine. I Mazi, please, on the way coming from Enugu, because I believe that you came from Enugu today, right? Yes. On the way coming from Enugu, how was it on the way? checking point. We didn't meet any checking point. Everywhere was free, fair. Does that show that Nnamdi Kano is being respected even both in Biafra and the zoo? Nnamdi Kano is a, is a man. That man is a man. It's a surprise thing. I didn't believe that we can't see any policeman in the road, but I, I went today and see. All right. Mazi, please, just for the last time now, just tell us how you feel being here today and uh, attending the burial because there were lots of uh, discouragements from here and there. So how do, uh, how do you feel? And being a part of this family, how do you feel? Without minding the situation that you're facing. I feel fine. I feel fine. But uh, I am crying because of our mother and father. They are not happy. But anyhow, no problem. We thank God for everything. Nnamdi Kalu, I'm sure that he will bear it. Well, as you're speaking now, some of our people from Brazil, Mozambique, they are hailing. They say that you're making them proud. that they are watching you from here that they feel so proud seeing you so what do you have to say to them. i tell them thank you very much all god right. will bless all of them for coming this very burial. all right i uh, all you. all right your name once more maazin. ogochukwu uzodinma. all right yeah. all right thank you shalom. shalom. Yeah. Yeah. You. you can see the wonderful faces from different areas both in Biafran land and outside Biafran land. They are here today to participate without minding what it costs them. They said they, they decided they must be here today to show their, their concern towards the family of Nnamdi Okukano. And many are still on their way. Why you will be wondering why is the crowd not much as usual? Uh, there are a lot of people following the cops uh, guiding the cops against the zoo, zoo security. Those people are yet to be here, while others are still on the way coming. But here, the situation is still calm. Yes. Please stay with us. We are still here. this our people hanging around waiting for the arrival of our heroes and heroines. was a good day. Yes, yes. yes, our people from different areas, both uh, United Arab Emirates, China, India, and other parts of the world, they are watching you here today. Please, can you tell us your name? Yeah, my name is Mazin Nemeka Ililuna Chilero Okay, Mazin, please call that your name again. My name is Nemeka Ililuna Chilero Okay, let's go Wanya. Yes. All right, please can you tell us uh, how you feel today and where you're, you're coming from, the part of the country you're coming from? Yeah. Well, as you can see, where I'm coming from Enugu. Okay. We came from all the way from Enugu to Afaruku, Isiama Ipewu, to witness the burial of our great leader, Mazen Nandekano's parents. And I must confess that this is the best, and this is the you know this is the most awesome event I've ever visited as you can see crowd everywhere left right front and back crowd everywhere you understand a lot of people came to witness the burial and people are more people are still coming a lot of people thousands of people are still coming as you can see everywhere is calm people are walking around Peacefully, there is no problem no no Okay, Maazị, all the way from Enugu, like you claim you came from. Yes. How was the security uh, in uh, on that, those areas? Okay, to be sincere, we came peacefully. Nobody stopped us, nobody interrupted us, nobody harassed us. We came all the way from Enugu to Ahumuahia, Afarakube, peacefully. Does it mean that the Nigerian soldiers that we are threatening to harm uh, our people on the way Was it, does it mean they were sleeping or they weren't there when you were passing? Even though they threatened to disrupt or to to harass us on our way coming, but the crowd is massive, so they have no option than to just submit. The crowd is massive, all the way from Enugu right. the crowd is massive. So even if they're threaten or even if they have anything or anything evil or any bad intention to harm us or to interrupt our movement, they have no intention. Okay, they, have no, they have no choice than to submit because uh, the crowd is too much. Mazi, what do you have to say to the people that are hailing you from here? Different people are hailing you from different countries. Yes. They say they are happy with you and your speech and they, they appreciate what is happening today, though they we are not opportune to be here. What do you have to say to them? what I have to say to them is that I want to let the world know that Nnamdi Kanu Nnamdi Kanu was a As you can see, let me say millions of people attended this prayer. I want to tell everybody to know that Nnamdi Kanu is not an ordinary man. he's a great leader. An ordinary, an ordinary man, as you can see the crowd, an ordinary man cannot have this kind of crowd. But as you can see the crowd, a lot of people, millions of people, under the Kano were mad, under the Kano were mad. Okay, Mazi. Mazi, once again, thank you. Your name, that's your name again. My name is Nemeka Ilerinachi Lero Wanya. Thank you, sir. Yes. Uh, Mazi. Mazi, good day, sir. Mazi, please tell us that your wonderful name. My name is Abdulakati Okori. Ọ̀pọ̀ Emenga. Ọ̀pọ̀ Menga. Emenga. Opo Emenga. Yes. Mazi, can you tell us, sorry, just can you tell us the meaning of Opo Emenga? Yes, uh, you know, Of Offer stands as truth. Offer Emenga simply means that truth doesn't show itself, but once it is time to show, it comes out and people will see it. Okay. Now, the place, where do you come from? Okay. Uh, I came all the way from Enugu okay. Uh, to Abakuku Ibe. Okay father who dies on behalf of IPOB Nigeria worldwide. Okay. As you're welcome, sir. Yeah. As, how do you feel being part of this event today? Okay. This event and the ceremony today is going to give a mark to the world, the people, and also sense a, a meaning Biafras out there truly we are one. Truly that an injury to one is an injury to all. Just as you see us today to honor our father who lost his life because of the because of the cause of restoration of Biafra. We are using this video to tell the world that even after his death, that we still continue until Biafra is restored. Thank you. All right, thank you, Mazi. Uh, uh, what's your encouragement to the world? Your encouragement to the world. There are people from different parts of the world that are not here. Yamrans, I want to tell you people something today. The Bible, the, the, the Romans, we shall know the truth and the truth shall set us free. If you see the way I dress, When looking at me, you see that I represent common Igbo man, an ancient man. This is to show that we have known this root and we are going back to our roots. I'm begging, I'm urging on every Biafran to start making research, ask questions, ask people, find out the meaning of Biafra and what we stand for and what we represent in the world. I want to use this something to send a message, a strong message to the world. For the fact that Ojuwu rejected the bribe given to them by British during the Biafran War. This even shows the world that we Biafrans don't sell ourselves. That no money, no amount of money can buy us. Whatever we determine to do, we are out there to do it. I'm encouraging Biafran in the world. Learn how to live a rightful life give a right, a life that is that, that is worthy of a blessing. Just like our leader had shown to us. Okay. That when you stand, it's very to stand on it and walk on truth. Before you know it, you get to what you're saying. Mas, your people from Enugu here, they say they are proud of you. Please, can you greet them in Enugu yes. style? Uh, yes, thank you, my people from Enugu. You know, we have been on this thing together. I appreciate you all. They say you should greet them in your language, in your logo. Ekene m ndị Enugu. Enugu nwere mmadụ. Enugu nwere ihe niile. Enugu bụ anụ udo. Ọ bụ ebe jikọtara ana Biafra niile ọnụ. Ebe ọ ga-aba anyị n'ọkpọ bụ Chukwu ọzọ anyị. Ndị Enugu udo dịkwa n'Igbo. Onye ọbụla jisiri ike ekwe nke ọma. Gbakwa ka ọ bịa maka ọbịbịa Biafra. Udo dịkwa n'Igbo. Thank you, sir. Now your name once more. My name is once again Okore Odinakashu ọ̀fọ́ ẹ̀mẹ̀. Thank you sir. Ọ̀rọ̀ shalom. You can see the crowd. Thank you.

church, you will see our people from all nooks and crannies. Not, uh, not only Omahia that is feeling it, the whole part of Biafran land and the zoo is feeling what is happening here today like some people will say that since they were born till now that they are getting old, they've never witnessed such burial before. What a word. Somebody from behind says that blessed is this woman, this womb that gave birth to this blessed son, the Redeemer, according to him that will redeem the Biafran land. What a man like Nnamdi Kanu. The people you are watching here, they are just a quarter because some are in church, some follow the cops, escorted the cops to the church where they are now. Even the enemies of Biafra are here witnessing what is happening.

The zoo are trying everything to stop us. They are fighting us from different areas. Even in their network, they are fighting us. For the transportation areas, they've done everything possible to stop us from attending this burial today. But you can see them being uh, looking so shameful. We must achieve our goal. and we must celebrate Biafra in Chukwu Okike Abiyama's name. anyị na-akpa agwa ka ndị manyị Nigeria dey too tall. Third down. Zoom was fun. Mazi, good day, sir. Mazi, please tell us your name. My name is uh, Wanda Benjamin from Akwa Ibom. Okay, you are from Akwa Ibom. Yes. <clears throat> Mazi, greet your people in Akwa Ibom because they are watching you from here. I'm in the candidate who go local government. Friend Meru Kremigo, leader ka a mọ̀ mete mọ̀ a Nàìjíríà gọ́ọ̀mẹ̀ ẹgbẹ́ dìbò tọ̀ iná Nàìjíríà bá kẹtàn ẹ̀dẹ̀ àyìnlá bá rí di mbébó nà mùsí máa firi dọ̀ ẹ̀dẹ̀ àwọn bàmù wọ̀nyí máa tó dẹ̀ Biafra dùn wọ́n pé kí ló ń ta Biafra mùsí bá ń gbàgbé gbé gbàgbà kẹ ìdá rẹ̀ mọ̀ nà mọ̀ ọ́kọ̀ ẹ̀bọ̀ ìdákẹ́dà mùsí bíbí o mùnọ́nà mùnọ́rọ̀ mùnẹ́sì danga idak na to de biafra edi enyere bɔ mɛ maa si na mbi kanu to de biafra edi edi mi bɔ fɛnɛ bɔ daga biafra kiri mi n'oge 1967 to 1970 de mi kpa ni bɔ fɛnɛ mi dunfɛn mi fi wa kpa because nigeria government ma jiri and because of this reason de mi ko ke biafra la ibake beria ite mekaya leader is Mazi Namdeka. Mazi, your people are singing song song to you. Yes. They are watching you. Someone said I should greet you. He's greeting from Dubai. So take care. Thank you once more. Thank you. Thank you. opposite CP's house. all these things is happening now. Don't forget, yeah. this is Ojuku Bunker. This Ojuku Bunker. The zoos are, are uh, they are disappointed. The zoo police are disappointed with what we are, they are seeing today because they never believed it. They plan to interrupt us, but today they are disappointed. Finally, the eagle has landed. That is how disappointed. Biafra will hear you, my brother. Biafra will hear you, my brother. It is well with you, watching the Kabiama yes, sir. Now you want to see money, I know see I use lost. If you are not a supporter of Biafra, you are an, an evil person. You are evil. This Biafra we are fighting for is the kingdom of Chukwokika Biama on earth. That is the new Jerusalem. Anybody that is against it is against God.

The Nigerian police, they are disappointed with what they are seeing today. They never believe it will, go, it will happen this way. Buhari is disappointed. Yes. Jubril is disappointed. Yes. Abba Kyari is disappointed. No, uh, uh, uh, uh, Tuko uh, Brotai is disappointed. CP is disappointed today. All the Zeus and their supporters, they are disappointed because they know they are evil people. Because once you are against the plans of God, you are evil. You cannot fight against your creator. Anybody fighting against Biafra is fighting against Chukwokika Biama. And that person will not live to see Biafra in Chukwokika Biama's name we pray. Sure. Biafra must be actualized. As we gather to, to mourn today, the Bible made us understand that that sorrow for may endure for the night, but morning comes with laughter and joy. As we are mourning today, tomorrow we shall all gather in mass to celebrate the the, the coming of the kingdom of Chukwokika Abiyama, which is the New Jerusalem, Biafra. Shalom, Umu Shalom, Shalom, Umu Chineke. Ikwere na Biafra, welere bofe aka gị Ikwere na Biafra, Biafra, we meri. Ikwere na Biafra, welere shalom ụmụ chineke Biafra must in our town. Black that, and red. Watching it. don't do it again. 不拿。 These are the members from the Nigerian police dressed in parachutes. This one is not bulletproof. Look at how shameful they are looking. They escorted our mother and our father back respectively indirectly <laughs> they are working for us but they don't know. We Because these people should obey to avoid uh, any nonsense now, please. Oh, hope are doing the work. Where is this guy? Maybe he should be at the front. He told me he was coming this way. Yeah, he came back from this and later he retired. Láwọn ọ̀gá ìjábá front and back. Máa ṣe bákẹ́ni ká gbọ́dọ̀ bí wọ́n wà. Kọ́mọ́ máa kọ́mọ́ àgbẹ̀ ọ̀yọ́. Okay, see you there. So, um, go put it there. Yeah, yeah.

In a year and a half, now this is the show I'm going to tell you. If you come here, They say people should be mindful the way you go there to avoid problem with those people. Yeah, yeah, so much wrong. ana agwọ n'ere na so nwachukwu shalom shalom Ne wannan gövün. Alın. Atacağım. Koysa. Ama. Ama. Jama'a, Aija aija Yíò you.

bẹ́ẹ̀ ni Come on, come on. Okay, maybe I couldn't run out. Maybe I couldn't run out. Tati. Obrigado, jáde bá. Azi shalom. This is Ogboaja from Enugu, Enugu province, Biafra land. Pagode, Aflamengo. how the zoo securities are sweating. They <laughs> These people are looking so funny. They are with armored tank, they are with healers, they are with uh, bulletproof, and all the go go to go who is fighting them. We've come to bury our parents. We don't have any business with them. Uh, they prepared for us. They went and equipped themselves for us just to attack us, just to disappoint us, But now they are working in our favour. They are guiding our parents, they guided them back to their, their home. is it not a shameful thing when your enemy is working on behalf of you just to protect you? Is it not? <laughs> oh God, Chukwu Okike Abiyama is really wonderful.

Brother, that woman is expired. We posted everything on our news. That woman is expired. No, we never go there. Never go there. I am not inspired. Not inspired. I didn't do that. What did you do? Don't allow me to go. Let's go to the house. Wonderful people, please don't forget that we are here to show you all that is happening in and within the palace. Uh, we have our men scattered all over just to get the best for you. So we are here covering the streets and areas of Letsa, Dim, Odumegu, Ojuku, as is, to make sure that everything remains peaceful. bang bang bang bang. Yes. Bang, tengah tengah kwele vye bula anwen tupu chay nou se ava Fè mwazi nan de san anwen anwen E video kwe, e video tiye anwen People are still coming. <laughs> eh jibe ba ga ke ti mota Thank you. Hebu nadhira lao kutombuda serikali ataende hapa mimi ya tutasoma kwa Thank you. 你干得来是吧？还是干得来吧？对吧？有本事就干，没本事就拉倒。 Maazị, Maazị, Maazị, Maazị, Oyishi, you people are really disappointing us here. Unu ma that na camera nọ here covering everything, No unu nwe this thing, unu apụta na road. Ah. So, Oh, nke a wee this in by I don't know what you are showing to people. Uh -huh? here na we medicine Now this is btv live people are watching from different countries uh, ah, abia now you, you need you need display your spirit. One side. Ah. Where your boy Barney side now? Yeah, and yeah, people from different countries are watching it. Na where that thing ban say, ama ama ama make issue. Kana ah, go bia le comment, bia can go see comment the people dey make here. Na ba where that thing ban say, ama make issues. Cap dịka onye ara na-agwa gị kọmọntin ọga gwa wee n'ihe abata ebe a na iwe ya pụọ n'ụzọ ọmam oge anyị ga-ele na ịdị disiplin somebody uche somebody now complain there and uh, somebody complain that what is going on that is not enjoying what is happening here how can people be smoking like this lee lee kọmentị ndị mmadụ from different different countries anọ m live live. Biafran songs the situation of Nigeria. They want to destroy the zoo so that the zoo will go completely down. They are not happy what is happening in this nation. They are in their work, taking the whole advantage of the poor masses, enriching themselves, making themselves big. Making their own empires. is it? tell us your name. My name is Michael. Uh, where, where do you hail from? Okay. Your points. How are you feeling today? I'm surprised. The type of crowd I'm seeing here is surprising. All right. All right. What the media is writing, they, they, they turn it upside down hundred people with media causing confusion. somebody from italy is talking now that you should greet your people with your language. ndị ndị ebe anyị ekele m unu ekele m unu jisi na ike gbanwere nnọ tụkwasị e n'obi na biafra na-abịa ebe ahụ nnọ wetara na ndị abụọ na-abatawa obi dị anyị mma na ihe na-eme ebe ahụ anyị nwanakwa ebe a na-enyekwa aka na-emekwa nke anyị na-emekwa otu ike ruru anyị ọs na-emekwa otu ike ruru anyị Thank you, brother. Hey. time around, go some, go Hello. you know me say i go do that ọ̀rẹ́ sáà ṣí mi ìyá wa you know that kind of problem i go try am. ọlọ́run ọ̀rẹ́ o ọlọ́run ọ̀rẹ́ o àmàlẹ́ ti sọ́yọ́ tó ọ̀rọ̀ òun lè wò ó sọ lè lè ní àwòrán ọ̀yìn lálẹ́ ìtàlẹ́ ní france wọ́n lè burú kíkó. Thank you. nítorí pé ètò ẹ̀yìn ọ̀pẹ bá Apa es una calidad? nhà ở onye nhà ebe onye akpakwara ebe Mm-hmm.

Okay, I can hear you. Thank you. na phone m na using. nke m go sell. thirteen percent. one percent. <laughs> na this power bank. the phone is gone off So I'm trying to call Kingsley if he could um, Because add the other one add phone, man. Me to that phone. forum. So ọbịa hụ ọbịa hụ mgbe a na-add the ten afọ ya ka o dị n'akwụkwọ send the ad na phone. Ọ bụ hụ يبوها قد من اليابان بين شكل اوه تاجون